ilé yìí máa lé o ọmọ yìí dà. èmi rè sà. orí pé wàá gbé mọ́tò ẹ̀ o ọmọ tí ó ṣẹlẹ̀ mo nídìí ten spanner láti fi kìíní yẹn lọ mú ten spanner wá eléyìí o ẹnu ẹ ti wọ́n la lọ mú ten spanner wá hmm, kálẹ̀. sá. ó ti èjì a ní lọ mú ten spanner wá ah, ló ń bá mi sọ kìíní yìí o ò tí ì jẹun láàárọ̀ yìí ló ń ṣe é. dance panel, dance panel, dance panel. Awak ini, awak the stain spanner eléyìí àwa jẹ́ èyí ilé ìlú fi ṣèlè ní lórí. ìdá a ní kó mú ten spanner wá kó ṣe kó já ṣe ń dá ṣe. ọ̀la òní òní òní sà òní ẹ̀. ten spanner one two three four five six seven eight nine ten ó wá mú ilé gẹ́gẹ́ bí èyí. èmi kò lè pé kò lè pé àmọ̀wò mo ti mọ sẹ́yìn rẹ̀ ò ní pẹ́ ṣe freedom. ọ̀gá ten spanner lẹ́nu kí n mú wá ten spanner ten spanner ten spanner is just a spanner spanner kan péré. ok spanner kan ni ẹ sọ fún mi. Ah. ẹ mú dẹ kó. ṣé o lè fi sẹ́yìn jẹun wáyé. màá fi jẹun. wàá fi jẹun pẹ̀lú bó ṣe ń bá lọ yìí ah o ti fi jẹun tó ah o ò lè fi sẹ́yìn ṣe nǹkan nígbà tí mo ní mo ní ìdí ten spanner tó lọ kó adúrú gbogbo irinṣẹ́ náà o ìkó láti mọ̀ ọmọ eléyìí wá ìwọ ọ̀dọ́ yìí.